a ń fi àsìkò yìí a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba àlekè ọlá ọba alágbára jùlọ ọba tó mú wa Ramadan láyà tàlàáfíà tó dẹ̀ mú wa tẹ̀síwájú nínú ẹ̀ bí gbogbo nǹkan ti le tó bí gbogbo nǹkan ti wọ́n tó ẹlòmíì àwọn kan ti ẹ̀ ń béèrè yìí pé ah ẹ̀yin mùsùlùmí sẹ́sì gbààwẹ̀ tọdún yìí báyìí ah tí ò sóúnjẹ tí ò sí kan ọlọ́run ló létò rẹ̀ ọlọ́run ó Akbar àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wo bó ti ń bọ́ sí rọrùn ọlọ́dẹ muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n lálẹ́ ilaha illallah eléyìí mo fi kí wa káàbọ̀ sórí ètò àtàárọ̀ yìí alhaji abdulkari yusuf ọba ọwọ́ àdúrà yìí náà ló tún kalẹ̀ sórí ètò tẹ́ ẹ mọ̀ ni ètò tẹ́ ẹ mọ̀ bí ẹ mowó ramadan kareem ètò alálùbáríkà ti ń wáyé sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé hmm, mo wá Uh, Ahmed Ọláníyì Salahuddin bàbá àlùbáríkà aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín baba, ọlọ́run ò ní fi í sílẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run gbogbo dáwọ́lé yín yóò máa yọrí sí rere o àwọn ní iléeṣẹ́ wọn kàlẹ́ sí nọ́mbà thirty three Victoria Arobieke Street ní Lekki phase one lọ́hùn-ún ọlọ́run níjọ́ bàjẹ́ mo wá kí màmá wa náà alhaja wa Khadija Ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation wọn kọ ẹ̀bùn fún wọn rẹpẹtẹ ọlọmọsọba dúró tì í wọn ní gbogbo ládá táwọn bàrí ń bẹ̀ kọ́lọ́ mú báwọn tó ṣe àwọn lẹ̀ bàbá àti ìyá àwọn àti ìyá tó tó àwọn ọlọ́mọṣà bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n ọlọ́run bá wa foríjì wọ́n bẹ́ẹ̀ ni mo mọ àwọn alhaja wa Kudrat kọ́lé towó mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ tìyín náà wọ́n ní gbogbo ládà táwọn bàrí gbogbo táwọn ṣe fún wa káwọn mú ládà ẹ̀ wa kẹ́ gbogbo wọn na alhaja wa ọ̀yá ṣìpẹ̀ àwọn ní kámínà àti ẹ̀ ṣàdúrà fáwọn tó bí àwọn ni alhaji wa zikirullahi ògúntóyìnbó ọ̀yásípẹ̀ ah, alhaji wa salahudeen owó ní kókó ọ̀yásípẹ̀ alhaji wa sami àti ọ̀yásípẹ̀ àti mọ̀mọ́ wa alhaji wa fatima ọlásàndé hasan tọ́jọ́ ìyá ìyàwó wọn kọ́lọ́ mọ́sà wa kẹ́ gbogbo wọn kọ́lọ́ bá foríjì wọn kọ́lọ́ bá wọn. wọn tún kí àfa wa náà alhaji wa ismail adérẹ̀mí tk <laughs> adérẹ̀mí tk adúpẹ́ pọ̀ ọlọ́mọ́sà bá dúpẹ́ fún yín o ọlá nàbì lọ́dọ̀ ọ̀run khalifa abu subhanallahi nìyẹn ọlọ́run ní fi yín sílẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run mo kí gbogbo ẹ̀rọ lóore wa pátá gbogbo ẹ̀yin tó kùnà tá a ń retí lọ́dọọdún gbogbo ẹ̀yin tẹ̀ máa dúró tiwa lọ́dọọdún à ń retí ẹ̀yin náà abdulrasaq láti lókun à ń retí àti gbogbo oru yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tí a pe àkọlé ẹ̀ ní alihamudu alihamudu ni ìtàn yẹn ẹ rí i pé bọ̀ tí níjọ́ táwọn ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àtijọ́ kejì ẹ rí wo ẹ má bínú nítorí ọlọ́run ṣùgbọ́n láti ibi ànánsìn a ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ẹ̀ ń ṣàlá yóò dẹ̀ máa tẹ̀síwájú ṣùgbọ́n a ní ìdìrànlọ́wọ́ yín gbogbo yẹn lólùfẹ́ wa afẹ́kẹ́ ràn wá lọ́wọ́ lórí ẹ̀ torí abala yẹn abala tá a fẹ́ kẹ́ ẹ bá wa kówó lé ni kọ́lọ̀ mọ́sá dúró tẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run ní fi wá sílẹ̀ ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run làlá ilaha illallah a tún a bá wá ìlọrin adáyé sí lọ lọ́dọ̀ bàbá wa alálùkọ̀ránì sọ ibùl kọ̀ránì alhaji muhammad awwal eh, tí wọ́n ń fún wa ní ọ̀rọ̀ dánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń dá wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú alùkọ̀ránì pẹ̀lú àwọn tọ́pìkì oríṣiríṣiríṣi tó lè tún gbèsè ayé wa ṣe náà ni bàbá náà yanjú fún wa gbogbo ẹ̀ náà lálọ́ ṣe nísìnyí pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlá tá a bá padà dé a wà padà sínú stúdíò mi pẹ̀lú mi inṣàlá èmi àtàlejò mi a wà wọlé gbàlejò ni bẹ́ẹ̀ a máa sì gbàlejò wọlé ni gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ àmọ́ nígbà tí mo bá dé ẹ ṣé kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò iye tó wa Ramadan Kareem hmm. mo rò pé gbádùn wá sí afa wa láti ìlú Ìlọrin bàbá wa lálùkùránì bí wọ́n ti ń bá wa sọ lọ́dọọdún nù ni ọlọ́run dákun wọ́n jò sún wọn wọ́n jò ọ̀rẹ́ wọn wọ́n lánàá bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gbogbo ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ń dúró ti bàbá náà ti ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ní jápọ̀ okùn yín atún ní ìdìrànlọ́wọ́ kún bàbá torí ẹni pé wá sí olówó iyebíye ni wọ́n ń gbé wá fún wa ní gbogbo ìgbà wàláì kó nídìí àáfàá kan máa gbé owó ńlá kalẹ̀ nípe láti máa fi kan ọ̀rọ̀ ọlọ́run ká iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe kò wá ṣe é dá ṣe kò ṣe é dá ṣe fáfà ní gbogbo ẹni tí ẹ bá tún fẹ́ kún bàbá lọ́wọ́ mm, lórí iṣẹ́ náà ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three six three seven nine four four one zero eight zero three six three seven nine four four one bàbá wa alálùkùránì fúnra wọn náà máa gbé wọn á dẹ̀ bá yín sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá bẹ́ẹ̀ sì fẹ́ kàn bẹ́ẹ̀ lọ́hùn fún yín ni pẹ̀lú ògo náà tẹ́ bá ti pe nọ́mbà yẹn wọn á bá yín níbẹ̀ lọ́hùn Ọlọ́run ó dẹ̀ gbàdúrà yín tọ́rọ́ lọ́hùn ń gbà fún wọn àárín àwọn àti bàbá àwọn ọba ọlọ́run níjọ́ dàrú làlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim. náà sẹ́rí hmm, ìpadàdé tá a padàdé yìí fi nǹkan kan hàn wá àsìkò tá a wà yìí àwọn èèyàn ti fẹ́ràn haramu jù rìbá pè ní rìbá ó ti wípé ó ti tó ẹ̀tọ́ bó lọ wọn á ní kó mú wa kódà bọ́ dọ́dọ̀ gate man tó fẹ́ wọnú ibì kan á ní kílẹ̀ jẹ kù mú wa. wọ́n dẹ ẹlòmíì ti ẹ̀sọ́ bí ẹ̀tọ́ bí ìgbà tó yẹ pé ẹ̀tọ́ ni bẹ́ẹ̀ sì ni ọlọ́run sì sọ pé èèwọ̀ ni ẹ má jẹ rìbá ọlọ́run ọ̀fẹ́ ẹ wọ àwọn táǹsà alájẹsẹ́kù yẹn ń sìn àjẹsẹ́kù nísìn alájẹsẹ́kù nísìn ibòmí ń bẹ tẹ́ pé rìbá ti ń bẹ ń bẹ mi láwọn interest tọ́kítọ̀ ọba tó rówó san ìgbésí tó máa kún gbèsè ẹ wá àwọn app tí wọ́n yá wa lówó lórí lórí fóònù náà bẹ́ẹ̀ yáwó tẹ́ ẹ̀ bá yẹ tẹ̀lé dá padà yóò tún máa gorí ara wọn yóò máa gorí ara wọn ni kí ló fà á kí ló dé rìbá tiẹ̀ tí wàá di tó tẹ́ fọn kalẹ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ Ramadan wá láti wá fọ̀ wá mọ́ ni o wàláì ká lè pé Ramadan wá fọ̀ wá mọ́ á lọ sọ́dọ̀ àfa mi kan nísìn nílùú Òṣogbo hmm. bàbá wa fadúlá Imam Isahaq á eh, lọ sọ́dọ̀ wọn Muhammad Jamiu fadọ́ الشيخ imam إسحاق محمد jamiu tí مدير مدرسة محمدية madrasa القرآن ní tahfiz al-qur'an nílùú Òṣogbo hmm, pẹ̀lú ògùn ọlọ́run á lọ sọ́dọ̀ wọn nísìn láti lọ gbọ́ọ̀rọ̀ nípa kí lọ́lọ́run sọ nípa ká máa jẹ rìbá ká máa gba rìbá ká máa gbà bẹ̀tẹ́lẹ̀ ẹ́ àṣẹ ìyá ń bẹ̀fẹ́ ni ọba ṣe irú ẹ̀ ẹ̀ tí mọ̀ ẹ lọ pàdé bàbá lóṣogbo wọn ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bismillah ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wà Ramadan Kareem. Hmm ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o látara àfáwà Sheikh Sahak láti ló Òṣogbo sẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n bá wa sọ ẹ ti gbọ́ ìyà tí ń bẹ fẹ́ni tó bá ń ṣe tó bá ń gba rìbá àtẹni tí ń jẹ sẹ́ni pé kì í ṣe nǹkan tó dáa gbogbo ẹni tó yẹ pé owó oṣù yín iṣẹ́ yín ẹ̀ tẹ̀ rí rò mọ́ àmọ́ rìbá yẹn gangan lẹ̀ wá káàkiri wàláì àní fóònù mi sọnù lọ́dún kan àwọn olè wọn jí fóònù mi lọ a sì wá fóònù yẹn pé àwa ní ká lọ tíráàkì ẹ̀ àwa lọ sọ́dọ̀ àwọn agbófinró pé fóònù yìí o ẹ bá wa track ẹ o wọ́n ní kí wọ́n ní kí n tún lọ mú twenty thousand naira wá n pé káwọn máa fi track ẹ ah ẹni tí ò yẹ wá fóònù ẹ mọ́nu o àwọn aráàbí wọn máa encourage àwọn olè because pàtàkì wọn ní báyìí wà lọ́fẹ̀ẹ́ sẹ́ni pé ọlọ́nkọ́ sànù wa ni bẹ́ẹ̀ sì rí bá ní torí ìjọba ti ṣètò fún wọn pé nǹkan bá ṣẹlẹ̀ sára lù o bẹ́ẹ̀ ti gbà wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ti gbà wọ́n lẹ̀ rí tó ọlọ́wọ́n kọ́ ọmọ ṣe o fún àǹfààní bóyá tẹ bá wá ní béèrè kàbí kejì tẹ fẹ́ béèrè àwọn àfàwà Isiaq tí a gbọ́ sí wọn tán yìí tá a gbọ́rọ̀ wọn tán yìí nọ́mbà tá a lè bàbá sí rèé zero eight zero nine six nine six seven five eight seven zero eight zero nine six nine six seven five eight seven náà ni nọ́mbà bàbá mọ̀dúró madrasat muhammadiyya li tahfiz al-Qur'an tìlú Òṣogbo bẹ́ẹ̀ bá sì lọ́mọ tẹ́ fẹ́ mú lọ kọ́ lọ kẹ́kọ̀ọ́ alukur'ani tó mọ tó ń fi ha sórí ẹ lọ sọ́dọ̀ wọn zero zero nine six nine six seven five eight seven náà ni pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà bí ó ti rí nìyẹn kọ́lọ́n kọ́gbọ́n sàgbàdo ẹnì kọ̀ọ̀kan wa ọlànàbí lọ́dọ̀ ọlọ́run tó owó olólùfẹ́ wa tí ẹnu wà lé ní abéèrè béèrè kan láìpẹ́ yìí lórí ètò yìí àwọn èèyàn wá ń béèrè pé sáà ní sọ́nsà rẹ̀ ní kádẹ́ sọ ẹni tó gbà ẹni tó gba ìbéèrè yẹn àti pé kó wá gbẹ̀bùn ẹ̀ yóò sì wá gbẹ̀bùn ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run abéèrè yìí pé mọ́tà táwọn aláàtìlẹ̀ kíbùlá tó ila al-Masjid haram nígbà wo ni wọ́n yí ibùdójúkọ padà kúrò ní Baitul Maqdis sí Masjid al-Haram ìyẹn ń gbàtà anábì dé Madina oṣù mélòó ló lò tó fi ń kọjú sí Baitul Maqdis kó tó pé yí padà sí Masjid al-Haram oṣù méjìdínlógún ni eighteen months eighteen months lẹ́yìn eighteen months lọ́wọ́n bá fún ní háyà yìí pé wàládùwálé ní anaka kíbílà táǹtàrí dọ́ha ọlọ́wọ́n bá lọ́wọ́ yí anábì lójú padà máa kọjú sí Kaaba látòní lọ. ìbéèrè ẹlẹ́kejì abẹ́rẹ̀ pé man kataba sulhal hudaybiya man kataba sulhal hudaybiya tálẹ́ni tí ọkọ̀ sulhal hudaybiya agreement ń bẹ láàrin àwọn kìfìdá àtànábì àní tànábì ní kọ́kọ́ ńjọ́ náà òun ni ali bùnà abi talib ali bùnà abi talib òun ni akọ̀wé tó kọ̀wé náà ńjọ́ náà. wọ́n tún béèrè béèrè ẹlẹ́kẹta béèrè ẹlẹ́kẹta yẹ ọ̀pọ̀lọpọ̀ ló gbà ọ̀pọ̀lọpọ̀ ló gbé gbági méjì yẹn àyè gbà àwọn من ممن أخذ الرسول صلى الله عليه وسلم مفتاح الكعبة بعد أن طاف بالبيت يوم الفتح níjọ́ tí ọwọ́ tí ọwọ́ àwọn mùsùlùmí tẹ ìkúdà yóò mọ̀lẹ̀ fati ìgbà tí wọ́n padà sílùú Mákà táwọn kìfìrí náà ti mọ̀ pàgbára ti bọ́ lọ́wọ́ àwọn ọwọ́ tààlà nábì ti gba kọ́kọ́rọ́ Kaaba tó jẹ́ custodian Kaaba tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn nábì wa gba kọ́kọ́rọ́ lọ́wọ́ pé ẹ̀yà mú kọ́kọ́rọ́ yẹn wá tán fi lọ sí Kaaba táwọn nábì fi kó gbogbo àwọn òòṣà tí wọ́n kó sínú Kaaba táwọn nábì kó jáde tí wọ́n fọ Kaaba tí Kaaba mọ́ ọwọ́ tààlà anábì ti gba kọ́rọ́ njọ́ náà wọ́n ń pọkùnrin náà ní Usman bọ́nu tọ́lẹ̀ à Usman bọ́nu tọ́lẹ̀ à ọwọ́ ìlà anábì ti gba kọ́kọ́rọ́ njọ́ náà kò jẹ́ bí ó ti jẹ́ ìbéèrè míì tún wá rèé o lónìí ìbéèrè tòní rèé ẹ mú báírò kẹ́ ẹ kọ́ọ́lẹ̀ bá ti kọ́ọ́lẹ̀ tán nọ́mbà tí mo fílẹ̀ wípé kẹ́ ẹ mọ fi ánsà yín sí kì í ṣe pípé o text message tàbí kẹ́ ẹ lo WhatsApp méjèèjì ló lọ kò sí ìtẹ́ gbé wá tí mi ò ní dá yín lóhùn ìbéèrè tèmi rèé mo ní mọ́ni lẹ́dí kọ́lọ́ lọ́wọ́ aláìsá ní àdìl àyà tálẹ́ni tọ́lọ̀ ń sọ àyà yìí lórí ahọ́n rẹ̀ nínú alukoran àyà yìí náà ní pẹ́lọ́ ní wàsálẹ́mù aláìyá yẹ́wò máa wọlé tu wọ̀yẹ́wò máa mú tu wọ̀yẹ́wò máa wọ́bọ̀ àtúháyà tálà nábì ọlọ́run tọ́lọ̀ ń gba ahọ́n rẹ̀ sọ̀rọ̀ yìí nínú alukoran ẹ kàn dárúkọ ẹ̀ náà ní zakara Allahu biha Ramadan ayàwó lọ́lọ́wọ́ bá ti dákọ pé a máa gbàwẹ̀ Ramadan ayàwó lọ́lọ́wọ́ bá ti sọ pé ká gba àwẹ̀ Ramadan tọ́lọ́n ti dákọ Ramadan gangan nínú Al-Qur'an ayà tọ́lọ́n ti dákọ Ramadan gangan nínú Al-Qur'an ẹ̀sọ́ ayà yẹn pé ayà kí èló ni kẹ́kàn sọ ayà ayà ayà nọ́mbà báyìí ní súrà báyìí ọ̀tán nọ́mbà 3 ìbéèrè rẹ̀ kẹta kamarat

Baba wa eh, láti standard insurance consultant limited Baba wa professor ahmed Olani. t-shirt wa ń bí face cap ti wa ń bí rẹpẹtẹ àwọn wọ́n tó tún fún wa ní kíodà iléeṣẹ́ wọn òun náà tún ní rẹpẹtẹ so ẹ̀bùn ti wà ńlẹ̀ rẹpẹtẹ kó má kọ́rọ̀ owó ọkọ̀ ti wà ńlẹ̀ fáwọn tó bá wá láti jìnnà láti máa fún wọn tí bàbá wa eh, dr ahmed eh, professor ahmed ọláníyì sàlàwọ́dé ní ká máa ṣe fáwọn èèyàn so pẹ̀lú ògbó ọlọ́run ṣáà ẹni tó bá ti gbẹ̀bùn wa àwọn nọ́mbà tẹ́ máa text rẹ̀ sí rèé zero seven zero ẹ̀kọ́lẹ̀ zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three zero seven zero three zero seven zero three two six zero two six zero three nọ́mbà tí ẹ text message ansa àwọn ìbéèrè tá a béèrè sí nìyẹn ẹ dáhùn lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ̀ kálẹ̀ pé tẹ wá gba ẹ̀bùn yín ṣùgbọ́n condition tó wà ń bẹ̀ ni pé ẹ dárúkọ yín síbẹ̀ o ẹ sì sọ ìlú tẹ́ ẹ ti ń text message tí méjèèjì yìí ọba ti síbẹ̀ bí wọn bá gba ìbéèrè àní pé o bó ti rí nìyẹn o ọlọ́run ọgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilá ilọ́lá ká tó máa lọ láàárọ̀ yìí náà ẹja tó dúpẹ́ lọ́wọ́ àwọn olóore torí pé wọ́n lè yàn yiniyini kẹ́ni tún lè ṣe míì tó rà ń retí káwọn èèyàn support wa lórí ètò tọdún yìí púpọ̀ wàláì à ń retí ìsọ̀lọ́ à ń retí ìrànkún o gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ẹ kàn ń pè mí aníkà kìíní ẹ pè mí pé ẹ̀yin náà fẹ́ sọ̀pọ́tì ètò yìí kò sí iye tó kéré kódà bó ṣe twenty thousand bó ṣe fifty thousand ẹ̀yin náà bá ní ah, àwọn náà sọ̀pọ́tì ètò yìí bẹ́ẹ̀ sẹ́ àwọn àfáà yín náà lẹ́yìn náà fẹ́ kán wá sórí program ẹ sọ fún wọn kán máa bọ̀ ẹ sponsor yìí bàbá ẹ lọ lè appear lórí program yìí àfáà wà dùà so pẹ̀lú ògùn ọlọ́run sọ aláwọ̀ agbọ̀n wa tí gbogbo yóò dẹ̀ máa lọ ọlọ́run ó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa adúgbò lọ bàbá wa alhaji wa professor ahmed bin salahuddin ọlọ́mọ bá ti jẹ́ láíláí àpadà sí ibú àpadà sí ìgbà ọlọ́mọdé ọ̀tọ́sùn yìí láíláí àwọn ni president standard insurance consultant limited ẹ̀tọ́ eh, tọ́kàlẹ̀ sí number three victoria rubi eke street lẹ́kì phase one ọlọ́run mọ́sàbà dúró tì í. alájà wa kẹrìjẹ sọ ọlá láti rọ amẹ́ríkà làwọn wà àwọn ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation adúpẹ́ ọ̀pọ̀ lọ́wọ́ yín màmá wa eh, wọ́n ní bàbá àtìyá tó bá àtìyá tó tọ́ àwọn kọ́lọ́ mọ́sàbà wa alájà kó dàtú kọ́lé tówó adúpẹ́ ọ̀pọ̀ lọ́wọ́ yín o ọlọ́run bá a ṣe dára fún yín ọlọ́run ní fi yín sílẹ̀ alájà wa lè gálí fún ìkúlọ́wọ́ yìí lórí ètò yìí ọlọ́mọ́sàbà dúró tì yín aláàjẹ náà aláàjà wa ọ̀yá sípẹ́ àwọn ní aró sàdí ní Sogoro Central Mosque àwọn náà ní àmọ́ sàdámù bàbá tó bí àwọn aláàjì wa Salahuddin owó ní kókó ọ̀yá sípẹ́ aláàjì wa Sikirullah Ògúntóyìnbó ọ̀yá sípẹ́ aláàjà wa Samiat ọ̀yá sípẹ́ aláàjà wa Fatima ọ̀làsàndé Hassan ọlọ́mọ́sàbà kẹ́ gbogbo wọn ọlọ́mọba àforíjì wọn ọlọ́mọ kò ṣe kó ní ìsinmi fún wọn o ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billah aláàjà wa Mansurat olúwa tóyìn láti lọ abẹ́kúta wọn làwọn tó ṣe àwọn náà lẹ́tàn ti lọ ọlọ́mọ sábà kẹ́ wọn ọlọ́mọ bá wa gẹ̀ wọn ọlọ́mọ bá dúpẹ́ fún yín o ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah fáfáni tẹ bá fẹ́ pè mí mo dúpẹ́ pọ̀lọ̀ alhaji wa tike náà alhaji wa khalifa wa khalifa abu subhanallah khalifa ismail adiremi tíkè adúpẹ́ pọ̀lọ̀ ọtí náà ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah fáfáni tẹ bá fẹ́ pè mí bóyá